Hey, ǹlẹ́ o ẹ kú bójú ọjọ́ ṣe rí ẹ kú bí gbogbo rẹ̀ ṣe dà lọ́hùn àti ní àhín lórí Ògògò TV YouTube channel tẹ́ ẹ ti ń wò wá tẹ́ ẹ ti ń gbọ́ wá tá a ti ń yọ oríṣiríṣi ètò jáde fún yín tẹ̀sí ń gbádùn rẹ̀ ẹ wò ó lórí ètò tìní tí a pè ní kí ni Yorùbá ń wí <laughs> kí ni Yorùbá ń wí kí ni Yorùbá ń sọ gan. a fẹ́ máa ṣe àtúpalẹ̀ àwọn ọ̀rọ̀ Yorùbá kan àwọn òwe Yorùbá àkànlò èdè Yorùbá kí ni ìtumọ̀ wọn kí ni Yorùbá gangan sọ nípa àwọn ọ̀rọ̀ náà àwọn orúkọ Yorùbá kan bẹ láwùjọ Yorùbá táwọn èèyàn mọ̀ túmọ̀ rẹ̀ àmúlùmọ́lá èdè ó ti jẹ́ kí àwọn èdè Yorùbá kó ti di àdàlú ó ti wá dohun tó ń ti ọmọ Yorùbá lójú láti ṣèdè wọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá wọn ò gbédè Yorùbá mọ́ ṣé àṣà wa àti ṣe wa èdè wo máa parun báyìí nítorí èyí la ṣe dá ètò yìí lẹ̀ kí ni Yorùbá ń wí kí èdè Yorùbá àṣà Yorùbá àti ìṣe Yorùbá kó lè jí padà bẹ́ẹ̀ ni o lórí ìkànnì Ògòǹgò YouTube channel láti jọ máa gbádùn ara wa dọ́ba àwọn ètò lónírúurú pàápàá jùlọ àwọn ọ̀rọ̀ àṣàyàn èdè Yorùbá àtàwọn òwe Yorùbá tó ń ṣàfihàn ìgbélárugẹ èdè Yorùbá àwọn ọmọ Yorùbá kan ò mà lè sọ èdè Yorùbá mọ́ láwùjọ wa bẹ́ẹ̀ bá pòwe létí wọn wọn ò mọ̀ túmọ̀ rẹ̀ àṣìpọ̀ òwe ni wọ́n tún ń sọ bẹ́ẹ̀ dárúkọ wọn gan wọn ò mọ orúkọ wọn lédè Yorùbá dáadáa ẹ wá rí wípé tí Yorùbá ò bá ṣọ́ra èdè wa ó dohun àmú àgbàgbé àwọn èdè míì wọ́n ti ń fọwọ́ rédè wa sẹ́yìn ó sì yẹ ká ṣègbélárugẹ èdè wa kí ni Yorùbá wí ibẹ̀ láti máa yànnàná àwọn òwe Yorùbá tá a máa ṣe àtúpalẹ̀ àwọn ọ̀rọ̀ Yorùbá àwọn orúkọ Yorùbá ohun tí wọ́n túmọ̀ sí ẹ wò á gbádùn ara wa dọ́ba mò ń bọ̀ ná. tó ẹ káàbọ̀ padà sórí ètò kíni Yorùbá ń wí <laughs> ah lónìí òwe Yorùbá kan la máa gbéyẹ̀wò káàjọ yọ̀nàná rẹ̀ kíni Yorùbá ń sọ nípa òwe yìí àwọn kan máa pòwe wípé ìdúró gbàkó òun ni ìdúró gbàdá wọn á ní ìdúró gba ìkó <laughs> òun ni ìdúró gba àdá àsìkò òwe pátápátá ni yorùbá kì í sọrú rẹ o ọmọ yorùbá àtàtà wọn kì í sọ wípé ìdúró gba ìkó lórí òun ni ìdúró gba àdá nígbà téèyàn ń ṣọmọ gbòòrò tí ń ṣe pé ìjà abẹ́lẹ̀ ìyún tí yorùbá ń sọ kọ́ nìhun ohun tí yorùbá ń sọ gangan ni wípé ìdúró gba ìkòkò òun ni ìdúró gba idẹ ìdúró gba ìkòkò òun ni ìdúró gba idẹ ẹ wò á jọ tu bí ó ṣe jẹ́ gan-an kí ni Yorùbá fẹ́ fàyọ gangan nínú ọ̀rọ̀ yìí ẹ wò ẹ máa gbádùn wa bọ̀ mò ń bọ̀ ná. tó ẹ káàbọ̀ padà sórí ètò kí ni Yorùbá ń wí ìdúró gba ìkòkò òun ni ìdúró gba idẹ kí ni Yorùbá ń pè ní kòkò kí ni wọ́n ń pè ní idẹ àbí kí ló bòwe gan wá ìtọ́jòwe ni o <laughs> ẹ̀lẹ́ ìkòkò ìkòkò bí ìṣasùn tá a fi ń dáná amọ̀ ni wọ́n fi ń mọ ìkòkò nílẹ̀ Yorùbá àwọn ẹlòmíràn nílò kòkò àwọn ẹlòmíràn wọ́n ní ìkòkò gẹ́gẹ́ bí àmú omi tàbí ohun tá a fi ń dáná bí ìṣasùn àwọn tó mọ ìkòkò ni wọ́n ń lo amọ̀ láti fi mọ́ àwọn amọ̀kòkò ṣùgbọ́n tá a bá ń sọ nípa idẹ idẹ jẹ́ ọ̀kan ẹ̀yà kan lára wúrà tí à ń lò gẹ́gẹ́ bí ilẹ̀kẹ̀ ọrùn láyé àtijọ́ oge làwọn baba ńlá wa fi ń ṣe yàtọ̀ fún àwọn oníṣègùn tí wọ́n lè tún lò fún nǹkan míì wọ́n lè lò fún ẹ wò kí ni Yorùbá ń sọ gan-an nípa òwe yìí ìdúró gba ìkòkò òun ni ìdúró gba ẹdẹ. E láyé àtijọ́ ọkùnrin kan ń bẹ ó ní ọ̀rẹ́ kan àwọn méjèèjì sì fẹ́ràn ara wọn dọ́ba <laughs> ìkan ó ní ìkòkò tó dára ńlé èkejì ó jogún idẹ lọ́wọ́ bàbá rẹ̀ ẹ jẹ́ máa sọ báyìí oníkòkò àtònídẹ àwọn méjèèjì jọ ń ṣọ̀rẹ́ <laughs> ẹ má gbàgbé o ìdúró gba ìkòkò òun ni ìdúró gba idẹ. ọkùnrin onídẹ yìí àgbẹ̀ paraku ni ṣùgbọ́n ní gbogbo àkókò tá à ń sọ yìí tó bá ti ń dáko nkókó rẹ̀ kì í yọ bọ̀rọ̀ àwọn ẹran lágboolé wọn a máa jẹ nǹkan rẹ̀ ó sì kó rẹ̀wẹ̀sì ọkàn lọ́pọ̀lọpọ̀ ah, mi wọ́n wọ ọ̀nà ọ ọ̀nà àbáyọ ń bọ̀ tí ń ọ ọ̀rẹ́ rẹ̀ wá gbé kòkò fún gba kòkò yìí fi gbin igi ọ̀rọ̀ rẹ yóò so èso rere bí ó ṣe fi ìkòkò ọ̀rẹ́ rẹ̀ tó ní kòkó fún yìí ló fi gbin igi ọ̀rọ̀ igi bá so òwò dé <laughs> onídẹ bẹ̀rẹ̀ sí ń dun lówó ó ń dọlọ́rọ̀ nípa ìkòkò rẹ̀ ẹyin ìkòkò tọ̀rẹ́ rẹ̀ gbé fún oníkòkò òun ni onídẹ tó fi gbin ọ̀rọ̀ yìí ajáde ìkòkò ni èyí ló fún láǹfààní láti gbígi ọ̀rọ̀ sínú rẹ̀. gbàmí ń gbọ́ òjò òun ni gbàmí ń gbẹ̀rún o ọkùnrin oníkòkò yìí ó lọ́mọbìnrin kan ọmọbìnrin ọ̀hún sì ti dàgbà tó àìsàn kan ló ń ṣubú lu ọmọ yìí tó ti máa ń ṣe tipẹ́tipẹ́ àìsàn ọ̀hún tún dé bá alákòókò tá à ń sọ yìí tó fẹ́ gbẹ̀mí rẹ̀ ẹ wò ọmọ yìí ò ní ṣọkú yín lójú àmì àṣẹ ọmọ tàwa náà ní sanku mọ́ wa lójú. ọ̀rẹ́ rẹ̀ onídẹ ló wọ́nà àbáyọ fún ó ní idẹ yìí o mo jogún rẹ̀ lọ́wọ́ àwọn baba ńlá mi ni bọ́mọ rẹ bá ti gbé e sọ́rùn gbẹ́kúdè ni kò lè kú mọ́ oníkòkò gbà á wọ́n ní jẹ́ tó o ẹ má gbàgbé o ọ̀rẹ́ méjèèjì tá à ń sọ yìí ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n láti gbèwe wọn oníkòkò àtònídẹ <laughs> gbogbo àsìkò tí wọ́n jọ ń dàgbà pọ̀ kò sówó lọ́wọ́ wọn ṣùgbọ́n o bí wọ́n ṣe lókìkí táwọn èèyàn mọ̀ wọ́n lábúlé wọn tó àwọn méjèèjì fẹ́ràn ara wọn dáadáa ohun kan táwọn méjèèjì ní tí wọ́n jogún oníkòkò níkòkò tó jogún bẹ́ẹ̀ lónídẹ jogún ìlẹ̀kẹ̀ ẹdẹ lọ́wọ́ àwọn baba ńlá rẹ̀ ohun tó ṣe iyebíye sí wọn ni. ṣé ẹ wá rọ̀rẹ́ rẹ̀ oníkòkò yìí ìgbà tó fàya gbogbo ọmọ tó ń bí àbíkú ni ń bí àbíkú ò ní yà lọ́ọ̀dẹ̀ tí Èdùmàrè ò ní fi ìṣòro àbíkú kàn yín àbíkú ò sì ní yà lọ́ọ̀dẹ̀ tèmi náà ẹ ṣàmì bẹ́ẹ̀ ni ṣé ẹ wá rí ọkùnrin tí ń bí àbíkú yìí ìṣòro yìí pọ̀ oúnjẹ alẹ́ aláwo kiri kò síbi tí ò dé tán bẹ́ẹ̀ lọ̀rẹ́ rẹ oníjẹ náà ló bẹ̀rẹ̀ sí ń bá a sáré sókè sásódò ṣùgbọ́n ọ̀nà àbáyọ kankan ò sí bó bá ṣe ń bì báyìí bẹ́ẹ̀ ni ń kú ìṣòro ńlá rèé ọ̀rẹ́ rẹ onídẹ náà àgbẹ̀ paraku ni gbogbo ọjọ́ tí fi ń ṣàgbẹ̀ kì í jèrè ẹranko a máa jẹun gbogbo tó ń gbìn bí ẹranko ò sì jẹ́ èrè oko rẹ̀ kì í yọ dáadáa àwọn méjèèjì wọ́n jọ níṣòro ńlá ẹ wò ó ọkùnrin yìí oníkòkò ìṣòro ọ̀hún ti wá mú un kó sọ̀rè tínú bí ẹni wípé n ò rò pé ọmọ ó sìn mí bí n bá kú bẹ́ẹ̀ lọkùnrin àgbẹ̀ náà ti wò wípé ẹ wò ó dàbí ẹni pé kò síṣẹ́ kan àmúṣe mọ́ láyé yìí tóun ó jèrè kò pẹ́ kò jìnnà lọ́rẹ́ rẹ̀ ó ní kòkó wá sí pé ọ̀rẹ́ mi ò ní dẹ̀ wá ń bí mo ní èrò kan èrò ọ̀hún rèé jẹ́ ń gbé kòkó mi fún ọ kó o fi gbígi ọ̀rọ̀ rẹ ó ṣeé ṣe kígi ọ̀rọ̀ ọ̀hún kó là kí nǹkan kan mọ̀ ṣe ẹ wò ìkòkò ajáde ní ìkòkò ọ̀hún o <laughs> oníkòkò fi kòkò tọrẹ fọ̀rẹ́ rẹ̀ onídẹ̀ẹ́ ó ní dẹ́gbà ó ní ẹjẹ́ àgbà náà káwo dánwò ló kúkú bí ìyá ọ̀kẹ́rẹ́ <laughs> ó gba ìkòkò ó fi gbin igi ọ̀rọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ igi bẹ̀rẹ̀ sí ń dàgbà igi ń dàgbà igi ń dàgbà igi bẹ̀rẹ̀ sí ń dàgbà wẹ́rẹ́wẹ́rẹ́ ọkùnrin onídẹ yìí kú ọ̀wé pé ọ̀rẹ́ òun ṣeun lóore tó ṣe pàtàkì oore wo gan-an lòun ó ṣọ̀rẹ́ òun ìṣòro tó ń dùn ún lọ́kàn lọ̀rẹ́ òun ti bá òun mú kúrò yìí òun náà wá wí pé á tí òun ò bá gbàgbé ilẹ̀ kẹ́dẹ́ tóun jogún lọ́wọ́ àwọn bàbá òun tí wọ́n bá lò fẹ́nikẹ́ni tó jẹ́ àbíkú tàbí tí ń bí àbíkú ikú ò ní yalé onítọ̀hún mọ́ ló bá sáré ó di gìrìgìrìgìrìgìrì ó di ilé ọ̀rẹ́ rẹ̀ ó délé oníkòkò oníkòkò wò báyà rẹ bá ti sọ̀kalẹ̀ ayọ̀ ní oyún eléyìí tó ní ọ̀nà àbáyọ ti wà wọn ò fún ọ ní dẹ̀kan inú ọ̀rẹ́ rẹ̀ dùn hmm. nígbà tó pẹ́ tó yá oṣù mẹ́sàn-án kúkú pé aláboyún mọ̀ṣù ni kò mọ́jọ́ ó sọ̀kalẹ̀ ayọ̀ agbóhùn ìyá agbóhùn ọmọ ọmọ ké wẹ́ẹ̀ wẹ́ẹ̀ ó ní kòkó bímọ obìnrin ló fi bí bẹ́ẹ̀ lọ́rẹ́ rẹ̀ sáré dé ó dé tòun ti dẹ ìlẹ̀kẹ̀ dẹ wọ́n bá fi ìlẹ̀kẹ̀ dẹ sọmọ lọ́rùn wọ́n wojú ni tàbí kò ní kú yóò kú ni tàbí kò ní kú ọmọ bẹ̀rẹ̀ sí ń dàgbà ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin bẹ́ẹ̀ ló si sí ń dàgbà lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ohun ayo ni wípé ọmọ òkú o ọmọ dàgbà bẹẹ igi oro. tó ní dẹ́gbì ń jọ sí igi ọ̀hún ti ń méso èso ọ̀hún ó bẹ̀rẹ̀ sí ń ta owó dé owó bá ya onídẹ ti dolówó ti dọlọ́rọ̀ gbogbo aráàlú ló ti gbókìkí rẹ̀ olówó ìlú yìí onídẹ ni gbogbo èèyàn ló ti mọ̀ káàkiri nítorí igi ọrọ̀ rẹ̀ ẹ wo èso onídàárín warú èyí ni wọ́n mọ́ ní kòkòrò wípé a ah, òkìkí ọ̀rẹ́ ọ̀hún ti kàn káàkiri ó mà ti do ní ọlọ́rọ̀ bá ránṣẹ́ pé wo ọ̀rẹ́ mi ìkòkò ìjọ́sí tí mo gbé fún ọ mo fẹ́ gbà á ó ṣe gbà kòkò ó mọ̀ pé mo ti fi gbingi ọrọ̀ kò ṣeé gbé fún ọmọ ah, wọ́n gbà kòkò mi ni o ah, tó bá wá fẹ́ gbà á fífọ́ ló gbà á o àfọ́kù ló gbà o irọ́ o bí mo ṣe gbé fún ọ gangan ni o ṣe dá a padà fún mi n ò fẹ́ kó o gbé fún mi ní àfọ́kù ìkòkò hmm. àbẹ́ ò rí nǹkan báwo là á ṣe é ṣe apọ̀rọ̀ yìí lọ́wọ́ ẹ̀ ó ń làárọ̀ nú ìjábọ̀ bẹ̀rẹ̀ láàrin ọ̀rẹ́ méjèèjì o oníkòkò ní dandan òwò dúró gbàkòkò òun ni báwo là àfi bónídẹ́ bá ṣe tán àti bẹ́gi ọ̀rọ̀ rẹ̀ jù sílẹ̀ nígbà yìí ni kòkó ṣe é gbé jáde láì ní fọ́ rárá oníkòkó ní bíbẹ́ ni o bẹ́gi ọ̀rọ̀ rẹ̀ hmm. àṣé ẹ̀yìnkùlé lọ̀tá wà inú ilé la ṣe ní gbé ọ̀rẹ́ tí wọ́n jọ dàgbà pọ̀ láti kékeré òun ló tún wá fẹ́ dalẹ̀ rẹ̀ báyìí onídẹ̀ẹ́gbà kádàrá ó má dá ó bẹ́gi ọ̀rọ̀ rẹ̀ lulẹ̀ bíi àwọn èèyàn pariwo wọn ni ah, owó pin ó gbé kòkò ó bá gbé e fún oníkòkò oníkòkò gbé kòkò rẹ̀ ó di lé ah! ìbànújẹ́ ó sorí àgbàkodò onídẹ bẹ̀rẹ̀ sí ń ronú kò sówó mọ́ ṣé ẹ gbàgbé òwe tá à ń yànnàná yìí yí pé ìdúró gbàkòkò òun ni ìdúró gbadẹ ọmọ oníkòkò náà dàgbà ó tó ẹni tí ń relé ọkọ wọ́n mọ́jọ́ ìgbéyàwó oníkálukú ṣetán wọ́n fẹ́ sí ìyàwó relé ọkọ orin ayọ̀ bẹ̀rẹ̀ sí ń dún ẹ wò lọ́jọ́ ayọ̀ yín ìbànújẹ́ ò ní ṣubú lù yín <laughs> lọ́jọ́ ayọ̀ oníkòkò nìbànújẹ́ wọlé tọ́ ìbànújẹ́ ọ̀hún rèé o ọkùnrin onídẹ tí sọ̀rẹ́ rẹ̀ jọ́sí lòun náà bá dé ǹlẹ́ ọ̀rẹ́ mi ẹ kú ayẹyẹ ìgbéyàwó à ó ṣeun ó ṣeun ó ṣeun ìwọ náà wá kí wa bẹ́ẹ̀ ni ohun kan ni mo wá gbà o idẹ mi ìjọ́sí òun ni mo wá gbà ọ̀rọ̀ ńlá leléyìí wọ́n bá yọdẹ kúrò lọ́rùn ọmọ yìí ó di dandan kó kú o bẹ́ẹ̀ sì rèé ìdẹ ti fún ọmọ lọ́rùn gbágbáágbá onídẹ ní ìdẹ òun o kò gbọdọ̀ já ẹ gbọ́dọ̀ mú fóun lódindi àá báwo là á ṣe ṣe irú eléyìí sí ìdẹ ò gbọdọ̀ já ìdẹ sì ti fún ọmọ lọ́rùn pinpinpin onídẹ ní ẹ̀bẹ̀ orí rẹ̀ èmi náà kúkú bẹ́gi ọ̀rọ̀ ń jọ sí kẹ́ ẹ sì rọra mú dẹ mi fún mi àwọn aráàlú wọ́n ní ìwọ náà bọmọ rẹ lọ́rùn ni o ó fi idẹ rẹ̀ lé e lọ́wọ́ láì já rárá ah! nǹkan ńlá lélẹ̀ àwọn èèyàn dúró tì lọ́rùn títí títí tí wọ́n fi bí ọmọ ọ̀hún lọ́rùn ni ó wá dùn oníkòkò ipò dìndì ọmọ lòún sọnù nítorí pé òun gbà kòkò lásán ìkòkò ajáde ẹ wò ó ìdúró gbàkòkò òun ni ìdúró gbadẹ tó àwọn aráàlú wọn kóra wọn jọ wọn ní à ah, ṣé wọn náà gbàgbé oníkòkò ipò dúró gbàkòkò rẹ lọ́jọ́ sí lọ́jọ́ tó bẹ́gi rẹ̀ ni òun náà ó dúró yóò gbadẹ rẹ̀ ni bí wọ́n ṣe sọ wípé kóníkòkò bẹ́rí ọmọ rẹ̀ ni wọn o oníkòkò bẹ́rí ọmọ rẹ̀ onídẹ dúró ó gba idẹ rẹ̀ lọ ikú pọmọ oníkòkò ọmọ kan ṣoṣo tó bí èyí gan-an ló ṣe ìbí òwe Yorùbá ọ̀hún tó sọ wípé ìdúró gba ìkòkò òun ni ìdúró gba idẹ kí wá ní Yorùbá fẹ́ kọ́ wa ń bẹ̀ gan-an ní pàtó kí ni wọ́n ń sọ gan fáwọn ọmọ Yorùbá kí lẹ̀kọ́ tí Yorùbá fẹ́ ká kọ́ yóò bá fẹ́ ká mọ̀ wípé ohun gbogbo tá a bá ń ṣe lónìí ká máa rántí àtúbọ̀tán tá a bá ń ṣèkà ká máa rántí wípé ìkà wá kà wá ká ṣọ́ra káyé máa gbẹ̀san tó o bá wá ṣẹnikẹ́ni lóore tó o rí ọ̀hún wá búrẹ́kẹ́ má wá máa ṣe àwáwí wípé o fẹ́ mọ́nítọ̀ ń wálẹ̀ nítorí pé ọba mi Èdùmàrè ló ń ṣe gbogbo wa lóore oore tó o bá ti ṣe gbàgbé rẹ̀ mọ́kàn kúrò ńbẹ̀ olúwa ló ń ṣe gbogbo alóore máa rántí wípé ìdúró gba ìkòkò òun ni ìdúró gba idẹ tó o ẹ tún máa gbádùn mi nígbà míì lórí ìkànnì yìí ẹ o Adélékè Ọ̀ṣídẹ̀kọ́ òun lórúkọ tèmi ajímọ̀tàn ara rẹ̀ jẹ èmi lọ́ọ́ máa yí lé kiri bèrè ìjà ọmọ àfipónpó rọrí nítorí bá mi kọ́ nítorí bí ìjọ ò bá ṣẹlẹ̀ gbogbo ò bá dé ni ìjà kì í ká wa mọ́lẹ̀ lọ́dọ̀ tiwa ẹ wo ó tún dìgbà míì ná ó tún dọjọ́ rẹ̀ ó dàbọ̀ lórí kí ni Yorùbá ń wí.